wá kọ́ Sulaiman tún gbọ́n tí èèrà ń sọ. ọlọ́wọ́ bá nígbà tá a tún fẹ́ kó ọmọ ogun tí wọ́n máa bá Sulaiman jagun táwọn kan bá fẹ́ kojú ẹ̀ ọ̀ya àwọn ọmọ ogun ẹ lọ ọmọ ogun orí ilẹ̀ kò ló kà nínú àwọn èèyàn bákan náà inú àwọn àlìjẹ̀nú ọmọ ogun lọ́kàn kún àwọn tó bá fẹ́ lò ní bákan náà àwọn ẹyẹ ọmọ ogun ni wọ́n tún jẹ́ fún Suleiman ó ń kọ̀ntró gbogbo rẹ̀ wá ooo a máa pín wọn kiri ní ọ̀yá ẹ̀yin ẹ lọ bí báyìí ẹ̀yin ẹ lọ bí báyìí bọ́lá wọn bá ṣe ṣe Suleiman nìyẹn. ata ìdá àtàwàlà wa di nà. ọlọ́wọ́n bá níjọ́ kan Suleiman wá ń lọ lórí ìrìn àjò ó wá débi ọ̀gangan ihò àwúrèbe anamlu kòkòrò kan náà ń pè ní kòkòrò àwúrebe mo namla àwúrebe kòkòrò kékeré báyìí ni Suleiman wa débi ihò kòkòrò náà. qalat namlatun ya ayyuhan naml. ọ̀kan nínú àwọn kòkòrò yìí namlatun ọ̀kan nínú wọn ó wá ní ya ayyuhan namlu mo pè ẹ̀yin jàmá wa ẹ̀yin kòkòrò ẹgbẹ́ mi àwúrèbe ẹ wá jẹ́ kíkó wà wá ká tètè mọ wọnú wo wa lọ lẹ́yọ kọ̀ọ̀kan sùlẹ́ìmánù wàjúnà ọdún kò lè jẹ́ sùlẹ́ìmánà láyàtìmánà fún sùlẹ́ìmánà nítorí pé Suleiman àtàwọn ọmọ ogun ẹ̀ tí wọ́n ń bọ̀ yìí kọ́mọ́bà wa tẹ̀yìn rẹ láyà tí mọ̀ nàkún kọ́mọ́bà wa tẹ̀yìn rẹ mọ́lẹ̀ láyà ṣùgbọ́n ṣùgbọ́n Suleiman òfin ṣe ká àwọn onímọ̀ pé wà ń bẹ̀ bọ́sẹ̀ sọ̀rọ̀ yìí ibi tí Suleiman sì wá sí tún jìnnà síbẹ̀. Si فتبسم ضاحكا من قولها فتبسم ضاحكا من قولها سليمان bá bú sẹ́rìn nípa ọ̀rọ̀ tí kòkòrò àwúrò ebé sọ àwọn tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ọmọ tí ń pa lẹ́rìn kí ló wáá sọ lẹ́yìn ìgbà tó rẹ́rìn tán. رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي. أوزعني أشكر نعمتك التي أنعمت علي ọlọ́run dákun ṣàánú mi àwòsíní fi rọ̀ mí lọ́rùn gbà mí láàyè orí pọ̀ ana ashkura ni'mataka allati an'amta alayya kí n lè dúpẹ́ kí wá ṣe pé lórí èmi nìkan wà aláwàlẹ́dá èyí tó tún ṣe fún bàbá mi tá a bá tún fẹ́ máa sọ ó tún lọ́kàn kún lóbi jẹ́ pé bó bá ń tọrọ oore wọ́n sọ pé ọlọ́run bó wá ní báyìí gbàtí dáàdì ti wá ní wọ́n sì ní bàbá èyí nìkan tún ní ẹ̀yìn ìran mẹ́ta kí lọ kọ́ gbogbo ọ̀rọ̀ ó jẹ́ ọlọ́rọ̀ arákùnrin kan bẹ ó súnmọ́ mi ayọjọ kẹ́kọ̀ọ́ ni mo wá béèrè pé ó nu ni mo rí mu ah, ìwọ tó ọjọ́ máa kẹ́kọ̀ọ́ gan àǹtí rẹ bó ṣe jẹ́rìí àwọn ẹ̀gbọ́n rẹ bí wọ́n ṣe jẹ́rìí bẹ́ẹ̀ bá wa ẹ̀wà àwọn kàyàn mẹ́wàá tó ṣe wípé kò wá sásà dànù níjọ́ kan èmi àti ẹ̀wà rìnrìn àjò nínú ètò ọlọ́run ọkọ̀ wa ní accident ṣùgbọ́n ó sì ṣe ó lè rìn ọkọ̀ yẹn ti wú ní gbogbo ẹnu asá ń lọ bẹ́ẹ̀ nítorí ibi tá a fẹ́ lọ nígbà wa débẹ̀ ọwá ní dóhùn ó ti ẹ̀yà sí ọ̀dọ̀ ẹ̀gbọ́n òun lóbìnrin kan bàtà wa dọ́dọ̀ ẹ̀gbọ́n rẹ̀ yẹn ẹ̀gbọ́n rẹ̀ wá ń wò pé kí ló sọ pé nígbà tá à ń bọ̀ sí àní àṣídẹ́ǹtì kan wà náà ara tá à ń sọ fún ẹ nígbà tó ní lọ́kọ gidi tí ò ní lọ́kọ gidi ìwà ni kó lọ páàkì ẹgbẹ́ kó lọ gbé mi o kó lọ kó má dojú tí òun o èyí wà ní òun ò lọ tún ọkọ̀ òun ṣe ni owó ara òun ló fi rà á ní ìsìlẹ̀ máa sọ̀rọ̀ sóhun ò lè gba ọkọ̀ lọ́wọ́ yín ẹ ṣe gbé fẹ́ mi ẹ gbé fẹ́ ìwọ ọwọ́ à ń bẹ́ ìyẹn náà wà ń bínú pé wọn ò nídìí ẹ ẹ kí ni ká wà ní ọyá ṣàlọ́ pààkì ẹ̀wọ́ tiẹ̀ bọ́ túnṣe káṣí ẹ̀kọ́ máa gbé kàkà lónìí nínú ó lè lè lágbè padà ó jẹ́ bá bọ̀ túnṣe ń ṣe ẹ̀ mọ̀ halẹ̀ mọ̀ pé kí ni kàkà wọ́n ti lówó tó ń lọ́wọ́ owó ojú ẹ̀gbọ́n kàkà ẹ̀gbọ́n tó wá ń bá ń sọ pé kí n bò ń bẹ́ẹ̀ torí wípé náà ni last born ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ bàbá àwọn fẹ́ ṣe nǹkan fún kò ní fẹ́ gbà báwọn aláwọ̀ ó ṣe kíní kan àwọn ní kó wá ṣe kíní kan yóò lòun ò ní ìdí ìmọ̀ àrò lẹ́mìí bí ọ̀bá fẹ́ àwọn èèyàn tó bùkátà rẹ̀ pọ̀ lẹ̀ ọlọ́run a máa ṣe bẹ́ẹ̀ ọlọ́run ló ṣe nǹkan bẹ́ẹ̀ fẹ́ lómi mọ́ wàá máa gé oore tó fẹ́ tọrọ lọ́dọ̀ lọ má gé kúrú má gé kúrú bó ṣe wò lẹ́kọ́ ma gbogbo ẹkún ọ̀dọ̀ ọlọ kò sí tó fẹ́ fi ṣe àwọn ẹrú rẹ̀ náà ló fẹ́ bí gbogbo ọba yé wa ẹ jẹ́ ká wo ti Suleiman ẹ jẹ́ ká wo ti Dawud tó jẹ́ bàbá rẹ̀ ló fi wá ní rọ́bí áwọ́sí ìní àná àṣkúrà ní ìmọ̀tàkà láti àná àmta aláyé rọ́bí áwọ́sí ìní àná àṣkúrà ní ìmọ̀tàkà láti àná àmta aláyé وعلى والدي وأن أعمل صالحا رضا وأدخلني برحمتك في عبادك الصالحين bọ́lá wọn ṣe ṣe ti Suleiman àti Dáúd ṣe wọ́n lánàbì ó sì tún ṣe wọ́n ní ọba onípò ọlọ́lá wọ́n sì ló fa lérílẹ̀ ayé náà mọ̀ pé àwọn èèyàn wáyé kódà nígbà tí anabi Suleiman fẹ́ jáde láyé aleyhi salatu wa salam ó gbọ́wọ́ lé orí ọ̀pá rẹ̀ báyìí ó dúró báyìí ó sì ti jáde láyé àwọn àlìjànú tí ń ṣiṣẹ́ fún wọn ò mọ̀ pé Sulemanu ti jáde láyé wọ́n ń ṣiṣẹ́ lọ ni torí pé tó bá ti ń wò ó lórí àga rẹ̀ báyìí wọ́n rò pé ṣe ń bẹ láyé ni ọ̀pá tó mú lọ́wọ́ báyìí òun ló rọ̀gbọ̀kúnlé lórí lọ́lọ́run fi sọ́nu sọ́tù sábàyìí ọlọ́ni ma dallahum ala mawtihi illa dabbatul ardi ta'kulu min sa'ta ọlọ́wọ́n bá ní kò sí ní tó jẹ́ kí àwọn àlìjànú mọ̀ pé Sulaiman ti fayé lẹ̀ bí kìí ṣe ikán tó jẹ ọ̀pá ẹ̀ ìgbà tí kán wá jẹ ọ̀pá yẹn ló wá dà wó lulẹ̀ ni wọ́n tó mọ̀ pé àṣọ́jẹ́ kù ọlọ́run ní tọ́ba jẹ́ mọ̀ tó pamọ́ ni kò kí wọ́n máa ṣe wàhálà ó yẹ ti mọ̀ bó ti kú lẹ́ẹ̀fìlẹ̀ mọ̀ páwọn náà mọ̀ tó pamọ́ ó ń bẹnu sọ́tò sábàì níbi ọwọ́ parí báyìí ọlọ́run ọba ní tó bá páwọn àlìjẹ̀nú ń bẹ tó bá nímọ̀ ní mọ́ lábìtún fi àdáàbìn alì tó bá ni wọn ọba ti ṣe jìyà tó bá ń nígbà tó ti rí kó ti kú nu ọba ti stọ́ọ̀pù ṣẹ́ ṣùgbọ́n ó wá dúró bẹ́ẹ̀ fàá wọ́n ń wò wọ́n rò pé ń bẹ láyé ṣùgbọ́n dábàtò ardi kan lásánlásán òun ló wá jẹ ọ̀pá yẹn lọ́pá yẹn fi wá ṣubú ló wá kán nígbà tó kán ní Suleiman tó wá ṣubú lulẹ̀ náà tó wá mọ̀ pàṣọ ti kú bọ́lá wọn ṣe ṣe Suleiman nìyẹn bó ṣe ṣe Dáúdù nìyẹn gbogbo àwọn méjèèjì yẹn Ọlọ́run tó fi wọ́n kẹ́ Ibrahim ومن ذريته داود وسليمان ومن داود وسليمان وأيوب ويوسف وأيوب ويوسف nípa ti Ayub àti Yusuf àwọn àfonímọ̀ tafsir wọ́n lọ́n tún pa àwọn méjèèjì yìí papọ̀ nítorí pé àwọn méjèèjì yẹn wọ́n jọra wọn níbi àdánwò anábì Ayub ọlọ́ndánwò alayhi salatu wassalam ọlọ́ndánwò pẹ̀lú àárẹ̀ àárẹ̀ ń bù háyà ó pẹ́ lórí àárẹ̀ ṣùgbọ́n òwúrọ̀ àwọn èèyàn bá ṣe ń sọ fún tó pé tọ̀ wà yíwò sí abẹ́ lọ́hùn yóò tà kò tí ì tó yẹ ọdún tá a fi gbádùn ojú ń tí òun àti máa bẹ lọ níjọ́ mélòó lòun ti sì kìlá yìí iye ọdún tóun fi gbádùn sẹ́yìn ó ju ọjọ́ tóun fi sàárẹ̀ lọ ojú ń tí òun ṣùgbọ́n gbàtà rẹ̀ ń wá tún wá dojú ẹ̀ òun náà wá sọ wípé rẹ ọlọ́run inni masani dọ́rù wà á ń ta arọ́hàmọ́ ọ̀rọ̀ ó ní rẹ ọlọ́run ọba ara ni mí ó wá pè ọlọ́run pé ọlọ́run ọba ara ni mí wà á ń ta arọ́hàmọ́ ọ̀rọ̀ ìwọ ló sì máa kẹ́ gbogbo kẹ́nikẹ́ni kẹ́mi lójú ẹsẹ̀ kó lè sọ̀rọ̀ yẹn ọlọ́run ọba láà sì mú ara yẹn lọ fún un adájọ́ pé sì máa gbádùn torí pé o ṣe sùúrù o ṣe farada o torí ẹ̀kọ́ tọ́lọ́hún ayub bó ṣe rí yẹn náà nínú àrọ́mọdọ́mọ Ibrahim ni ànábì ọlọ́run ọba ni ọlọ́run mi ó sì dúró bákan náà Yusuf ànábì Yusuf ànábì ọlọ́run mi wò ó sì dúró nítorí àsìkò gbogbo alamọ ìtàn àmìwò ànábì Yusuf bí Yusuf ṣe tó wá rí ọlọ́run wá kẹ́ pẹ̀lú ẹwà ẹwà yẹn bù háyà falamma ra'aynahu akbarnahu falamma ra'aynahu akbarnahu wa qatta'na aydiyahun wa kunna hasha lillahi ẹwà ànábì Yusuf tó dé kò sí exaggeration nínú alukur'an ọlọ́run kì í exaggerate bí nǹkan bá ṣe rí lọ́lọ́run sí máa ń sọ ìgbà tí Yusuf tó jáde sáwọn obìnrin àfẹ́ lọ bí ìtàn yẹn ogun ìgbà tó jáde sí wọn àwọn obìnrin tí wọ́n ń fi Zuleikha tí wọ́n fi ń ṣe yẹ̀yẹ́ pé ah, ah, ọmọ wa la ọmọ wa ga ọ̀dọ̀ lásánlásán ló tún wá ń sọ wípé kọ́ wá súnmọ́ kọ́ wá bá ọmọ ah, o ní mo rò ẹ̀mẹ́ tí Yusuf ẹni tí mò ń bá gbélé ẹ̀mọ́ tó jẹ́ ọ̀dà ìgbà tí Zuleika tó gbọ́ gbogbo ète táwọn obìnrin ń sọ nípa rẹ̀ káàkiri ìgboro ó wá ránṣẹ́ sí gbogbo àwọn ọlọ́mọge àwọn obìnrin ẹ wá mo fẹ́ bẹ̀yìn iṣẹ́ ẹ bá mi rẹ́ lá mo fẹ́ sàṣì ẹ bá mi rẹ́ nǹkan ó kọ̀bẹ̀ lé gbogbo wọn lọ́wọ́ ó fún gbogbo wọn lọ́bẹ̀ wà á tẹ́tẹ́ kúlà wà á ti mí gbogbo wọn ló fún lọ́bẹ̀ kí wọ́n mú lọ́wọ́ ọwọ́ ni wakọ́ láti kúrò jẹ́ alẹ́ yìí ẹ̀hẹ́n wakọ́ láti ọwọ́ ni Yusuf ò sì mọ̀ pé àwọn obìnrin ti jókòó kàtà ọwọ́ ni ó jẹ́ alẹ́ yìí ìwọ Yusuf kàn kọjá Yusuf ọmọ dánkò ń kọjá sí ìyàwó ọ̀gá ẹ̀ ló pa láṣẹ òun sì kọjá lẹ́ni tí ó mọ nǹkan kan nígbà táwọn obìnrin wọ̀nyí tí wọ́n rí Yusuf akibárínà hùn ah akibárínà wọ́n ṣe mà akibárínà wọ́n ní ṣe èèyàn ní ní abikini akibárínà hùn ìyàlẹ́nu ńlá ló jẹ́ fún wọn. ọ̀pọ̀ tó àná àìdíyà hùn látara àyàlẹ́nu yìí wọ́n bẹ̀rẹ̀ sí ní rẹ́ ọmọ níka wọn bọ́ọ̀lẹ̀ ìlà ni wọ́n fẹ́ rẹ́ wọ́n sì ń rẹ́ ọmọ níka wọn wọn ò sì mọ̀ páwọn ń rẹ́ ṣàlélá ah, wọ́n ní ọlọ́run wò mọ̀ bàṣàrà eléyìí kò lè jẹ́yàn in hādhā illā malakun wọ́n ní dájú ṣáká màláíkà ní sùlíkà ń bá gbé eléyìí ò lè jẹ́ èèyàn lòlù ká wá sọ fún ọ pé tẹ́ ń bú mi sí nìyẹn bẹ́ẹ̀ bá bá gbélé gan àbíkẹ́ ti rẹ́ ọmọ ara yín bọ́lẹ̀ kọ́kàn kọjá lásán ò lẹ ẹwu ọlọ́run bọ́lọ̀ bá fẹ́ sọ lábẹ́rú ẹ̀ ẹwà yẹn bu àyà lóbi jẹ́ pé gbogbo fíìmù Yusuf tẹ́ ń wò yẹn ìranù gbáà ìranù ní ṣé Yusuf wà nù wá rẹwà gbọ́dọ̀ ẹ̀jẹ̀ pé nù ṣẹ̀ríà èèwọ̀ ni a gbúdọ̀ mọ́ áàtì àwọn ànábì ọlọ́run nínú fíìmù ẹ̀ṣẹ̀ ni àwọn tó ṣe nǹkan yẹn kò yé wọn ni ẹ̀ṣẹ̀ ni lóbi jẹ́kújẹ́ bá wo fíìmù the message ṣé wọ́n fà ànábì hàn bẹ́ẹ̀ a gbúdọ̀ áàtì àwọn ànábì ọlọ́run èyí táwọn kiri yóò ṣe ló kó bá wọn Jeffrey enter tó áàtì Jesus of Nazareth ó ní wọ́n sọ̀dọ̀ ọlọ́run náà ń gbé kiri ẹ̀bí wọn léèrè pèsè fọ́tò Jésù gángan nù tí wọ́n tó wà láyé jésù ẹni tó act jésù náà sọ di jésù gangan wọn má bá padà rí jésù gangan wọn rí pé ọ yàtọ̀ sí wọn ó sì mú torí pé ìtàn fi hàn wọ́n ẹni tó wá gọ̀jú nù bẹ́ẹ̀ bá sọ pé jésù rẹ̀ yóò lò náà nìyí kódà àwọn ó gbé sínú ilé ìjọsìn bẹ́ẹ̀ sì ni làákà yìí yẹ kó sọ wípé ṣé fọ́tò wà láyé jésù ó sì á jẹ́ pé ẹni tó àti jesus of nazareth lẹ wá ń gbàwòrán rẹ̀ kiri tẹ kóun lódìde ìyẹn lọ́hún fi là wá làwọn àfáà fi ti sọ ti pẹ́ pé èèwọ̀ ni ẹ̀ṣẹ̀ ni kẹwàálẹ̀ fẹ́ ṣeré orí ìtàgé kẹ́nìkan wá àti ànábì ọlọ́run lóbi jẹ́ pé gbogbo àwọn tó ń ṣe fíìmù àwọn èèyàn sì kó jẹ́ apá kìíní apá kejì apá ṣùgbọ́n àléébù tá a rí ń bẹ́ẹ̀ ó náà ni wípé a kì í àti ànábì ọlọ́run àwọn ọmọ kéékèèké tí wọ́n ń wọ ẹlòmọ́ ọmọ mi ò ti lọ picturize ẹ̀ sọ́pọ́lọ́ pé bá ànábì Yusuf ṣe rí gangan ni àbíkọ́ mọ̀ lóka bá ànábì Yusuf gangan ni ìdí nìyí tó fi jẹ́ pé ẹwà Yusuf ọ̀tá ogun èyí tí wọ́n ń ṣe yẹn ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ànábì ń sọ nípa ànábì Yusuf alayhi salatu wa salam ànábì ní inna al-karim ibn al-karim ibn al-karim ibn al-karim yusuf ibn yaqub anabi ní kẹrí alápọ̀nlé ọmọ alápọ̀nlé tálápọ̀nlé tó bí tó tún jọ ọmọ alápọ̀nlé tó tún jọ ọmọ alápọ̀nlé òun ni yusuf ọmọ yaqub bàbá bàbá bàbá bàbá alápọ̀nlé bàbá bàbá bàbá alápọ̀nlé bàbá bàbá alápọ̀nlé bàbá alápọ̀nlé ọmọ alápọ̀nlé anabi ló sọ bẹ́ẹ̀ anabi ní yusuf bùnú yakub yakubu bàbá rẹ̀ alápọ̀nlé ni yakubu ọmọ ishaq ishaq alápọ̀nlé ni ishaq náà tún jẹ́ ọmọ ibrahim ibrahim khalilullah alápọ̀nlé ni kàmájá àfisọ ilbukhari ọlọ́mọ bá pa oore ńlá yìí ó pa á pọ̀ fún ànábì wa ibrahim wa ayuba wa yusuf wa ayuba wa yusuf wa mú ọlọ́run ọba tún wá níṣẹ́ rí Musa àti Haruna àrọ́mọdọ́mọ Ibrahim náà tún ni wọ́n ń ṣe ọlọ́run pa àwọn méjèèjì papọ̀ ẹ̀tún wọ ọlá nínú ọmọ ìyá kan náà ọmọ bàbá kan náà ànábì ọlọ́run méjì sì jáde nù wọn Musa ànábì ni Harun ànábì ni wọ́n tún jẹ́ àrọ́mọdọ́mọ ànábì wa Ibrahim. wọ́n dàda lìkànẹ́jẹsẹ́ mọ́ ọlọ́run ọba ní báyìí la ṣe máa ń sẹ̀san fún gbogbo àwọn ẹni rí ọlọ́run a ní kí nǹkan ẹni rí ó máa da lójú ẹ̀ tó bá tún lọ tán àwọn yóò wá máa sọ pé kò lè mọ́ rí bẹ́ẹ̀ ẹ̀ mà wọn tó bí wọn nìyí lóbi jẹ́ pé dáadáa ó dọwọ́ ẹnì kọ̀ọ̀kan dáadáa kì í gbé ẹni tó bá ti kọ̀ tó lòun ò ní ṣe dáadáa tó ní bàjẹ́ lòun ó máa ṣe gbogbo ẹ̀ ló lẹ́sàn-án oko àwọn àrọmọdọ́mọ náà oko ọlọ́wọ́n bá fi sọ láàyè kan náà alukur'an ní suratul kaf tọ́lọ́wọ́n bá ti ń sọ̀rọ̀ nípa àwọn èèyàn kan àwọn ọmọ òrukàn ọlọ́wọ́n bá ní wakana abúhùmá sọ́lẹ̀á ọlọ́láwọn ọmọ wọ̀nyí bàbá wọn ẹni rẹ ló bí wọn àṣeyàn àmọ́jọlá kẹ́ni rí ó bí ni ibòmí ọ̀nà àfẹ́ di ẹ̀ mọ́ bàbá ẹ̀ ọmọ alágbájá ni àṣọ ọmọ alágbájá ni bísmẹ̀ ẹ̀tọ́ èèyàn á wà níbì kan wọn á fẹ́ tẹ̀ mọ́lẹ̀ àwọn èèyàn ní pé ọmọ lágbájá mọ̀ ni wọn á ṣiṣẹ́ kó mẹ́. ọlọ́run ọba tó bá sì tún wọ ọlọ́run ọlọ́run á tún fi ọmọ kẹ́ àwọn bàbá nígbà míì bàbá mi yóò lóore ṣùgbọ́n kékeré lóore rẹ̀ wọ́n wà á jẹ lẹ́gbẹ̀ẹ́ tọ́mọ ẹnìkan oore tí bàbá òun ó lè ṣe inú agboolé wọn ló mọ́ ọlọ́run wà á kẹ́ ọmọ oore tí ó wà jẹ́ ti gbogbo ayé táwọn èèyàn bá wá tọpinpin títí títí pé ta ló bí gan nígbà wọn bá wá wá dé wọn wà á tún rí pé àṣẹ ni ire ní local level yìí náà ẹni ire èèyàn ire lẹni tó bí ń bẹ́ẹ̀ kàmín abẹ́ kọ̀dẹ̀ àdá bíbí ní dùrà ṣàràfihàn kàmá àlàbí rọ̀ṣọ́ ọ̀lẹ́láì àdínà كما على برسول الله عدنا نور أما قد على بدر ذرى شرفي كما على برسول الله عدنا نور كما على برسول الله عدنا كما عبد kọ̀dí àlá mélòó mélòó ni bàbá tẹ́nìkan kan ò mọ̀ àmọ́ bí ti ń gbé àmọ́ tó já mọ́ ṣùgbọ́n bèbè ní ìdúrà ṣàràfin látara tó jáde látara ẹ̀ ó sì wá dé èèyàn tí gbogbo ayé ń bú kọ rẹ̀ ṣùgbọ́n àgbókọ bàbá yẹn tẹ́lẹ̀ ṣùgbọ́n látara tó jáde lára rẹ̀ àwa sọ bàbá yẹn dẹ́ níyì àwa sọ́dẹ̀ ní àpọ́nlé kama alábi rọ̀sọ́ lélá ẹ̀ adínánú kama alábi rọ̀sọ́ lélá ẹ̀ adínánú. ọ̀sẹ́ni tó gbórúkọ Adnan anábì ló gbéga orúkọ bàbá bàbá anábì ní Adnan sọmọgbàtà náà ibi ti jáde ń orúkọ yìí ò wá parẹ́ mọ́ ọlọ́run wá kẹ́ ànábì ibrahim orúkọ bàbá ga orúkọ ọmọ ga ọlá yẹn wá ń gunra wọn ọlá wá ń di púpọ̀ nínú ìran ànábì ibrahim yànábì wa muhammad sallallahu alayhi wa sallam dábàá wa ń bẹ lọ dánábì wa aláwọ̀ masọ́lẹ̀ ala muhammad kàmá sọ̀lẹ̀ ta ala ibrahim wa ala ali ibrahim èèyàn máa tọrọ lọ́dọ̀ ọlọ́run pé ọlọ́run ṣe dáadáa fún mi bó ṣe ṣe dáadáa fún lágbájá má sọ wípé irú ti lágbájá ọmọ yìí tó fẹ́ ṣe fún ọ ó lè fẹ́ jù yẹn lọ sọpọlọ ń ṣe dáadáa fún mi torí pé wọ́n lọ́run ló ṣe dáadáa fún lágbájá ṣùgbọ́n má sọpọlọ wọn bá ṣe dáa irú èyí tó ṣe fún lágbájá sọ ọmọ yìí tó fẹ́ ṣe fún ọ èyàn wàá sọpọlọ ṣe dáadáa fẹ́mi náà torí pé wọ́n ló ṣe dáadáa fún lágbájá ọmọ lágbájá kama ala bi rasulillah ẹ̀ adínánú. كما على برسول الله وزكريا ويعيا وعيسى وإلياس كل من الصالحين زكريا ويحيى وعيسى وإلياس كل wá ní wà ya bákan náà ninu tẹ̀rí yẹn nínú àrọ́mọdọ́mọ wa Zakariya anabi ninu tẹ̀rí yẹn nínú àrọ́mọdọ́mọ Ibrahimu ni nínú àwọn ọmọ ya ya Yahya èyí tí tún ṣe ọmọ Zakariya anabi ọlọ́run ní zakariya yáyá anabi ọlọ́run ọba ní ọlọ́run ọba ló sọ pé ká fọ àwọn yàrá ẹ̀ sọ̀dọ̀ ذكر رحمة ربك عبده زكريا إذ نادى ربه نداء خفيا قال رب إني وهن العظم مني واشتعل الرأس شيبا ولم أكن بدعائك رب شقيا anabi zakariya òun náà ń bẹ lọ́hún ó ń tọrọ ọmọ lọ́dọ̀ ọlọ́hún ó ní rọ́bí ọlọ́run ọba mi ní wàhálà láàrín mọ̀ mi ìrẹ́ ọlọ́run ọba mi eegun mi ó ti dọ̀lẹ́ kò ságbára mọ́ àgbà ti dé kò sì sọ́mọ́ wàṣítà àlàrà aṣọ ṣáìbà ewu ti gba gbogbo orí ọ̀mẹ́dọ̀ àìlàrọ̀ ọlọ́run dákun mọ́jẹ̀ ń padà dààmú mọ́fọwọ́ mi búlẹ̀ níbi àdúrà tí mo gbé síwájú rẹ̀ ọlọ́run jẹ́mi náà bímọ láyé torí màá wá lé ọlọ́run tí mo fi ń bẹ̀ ọ́ ni wípé mò ń páyà ẹ̀yìn tí mo fẹ́ fi èyí tí mo gbé lọ́wọ́ yìí jẹ́ kí n rí ọmọ nínú àwọn ọmọ tí mo bí fún mi lọ́mọ tí ó lè mọ tọ́ pàǹtí mo gbé lọ́wọ́ yìí wà ní khiftul mawaliya bẹ́ẹ̀ yẹn bá jẹ́ lọ́yà ní tí ó máa wù ní pé kó bí lọ́yà bẹ́ẹ̀ yẹn bá jẹ́ ẹnjìníà ní tí ó máa wù náà ni kódà kó sẹ́yọ kan náà àwọn ọmọ tó bí bẹ́ẹ̀ yẹn bá jẹ́ àfa ní tí ó máa wo náà ni wípé òun fẹ́ bí àfa wà ní khiftul mawaliya Zakariya ni rẹ ọlọ́wọ́n ba ẹ̀yìn tí mo fẹ́ fi ilẹ̀ yìí ó ń bà mí lẹ́rù torí pé èmi nìkan ni kò sẹ́ni kankan wọn ò bímọ káṣe wáàsí lọ́tún káṣe wáàsí lóṣù ẹ̀fí ilẹ̀ ìwọ́fẹ́ lọ́nà nígbà bá kú á sì mi onílé ọlọ́run ọba wa ní ìhìftùlìmọ̀ wa lè mú páyà mú ẹ̀yìn mi tí mo fẹ́ fi ilẹ̀ yóò ń bà mí lẹ́rù ìrẹ́ ọlọ́run wákàtí àkẹrọ bẹ́ẹ̀ sì nìyàwó tó fún mi bá síjọjọ wà náà nu àgbọ́ kó ó ti dàgàn lóbìnrin ńládùn kàwálé ọlọ́run dákun fún mi ní tìtù ojú látọ̀dọ̀ rẹ ọ̀dọ̀ rẹ ni mo rán kan rẹ̀ sí kò ságbára mọ́ sásàánú mi kó kádàrá kí n bímọ láyé yẹ̀rí tó ní ọmọ tí ó jogún mi làwọn àáfàá fi sọ wípé nínú àwọn nǹkan tó ṣe wípé bí bàbá ẹni bá fi ilẹ̀ téèyàn sì jójú lówó ọmọ wọ́n máa ń pè kíní yẹn ní alógúzù bí bàtà ń pa àlọ́ ṣe é gbogbo alámọ̀ pé bọ́mọ bá jójú lówó ọmọ bí bàbá rẹ̀ bá kú yóò jogún bàbá ẹ̀ abẹ́kọ̀ọ́ ṣùgbọ́n nǹkan wo ni bàbá ó fi ilẹ̀ tọmọ sì tójú lówó ọmọ tọmọ sì nílé yòówù ẹ̀ naam naam kìí ṣe dúkìá kìí ṣe nǹkan ní sàtífíkẹ́ẹ̀tì rẹ sọmọ rẹ lè jogún ẹ̀ kò lè jogún ẹ̀ pé èèyàn já nẹ́bí ọlọ́run ìyẹn ọ̀sọ́ pé kọ́mọ rẹ wá ẹ̀mọ́ pé nígbà tó bá mi bẹ̀rẹ̀ ànẹ́bí ọlọ́run èmi náà ti dà ànẹ́bí ọlọ́run pàtó ti kú o kò lè rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wá ní wàlíyọ ọlọ́run ni mi gbà tí mo ń lọ ni mo pọ̀ sọ́mọlá irọ́ ni gbogbo yẹn gani ka ma tàn yẹn jẹ bọ́lá irọ́ ni ó ṣe àdá ṣé wọ́n ló ní wùláyà òní ṣe bọ́lá òní máa fìyàn ṣe wòlí rẹ̀ ṣùgbọ́n níbí anabi anabi Zakariya ó nílò yẹ̀rísùn ni ọmọ tí ó jogún mi tí ó jánẹ́bí ọlọ́run jíjogún tí ń sọ bẹ́ẹ̀ ni pé mo fẹ́ kọmọ òun náà kó jánẹ́bí ọlọ́run wàyà rẹ̀ lómi àlè àrùn ìjánẹ́bí ọlọ́run tó ti ń tò bọ̀ látara ìrandíran yakub àwa náà nínú ìran yakub láwà èmi ti jánẹ́bí ọmọ tó bá fún mi náà jókòó jánẹ́bí ọlọ́run láàfin wa mọ̀ àti zakariya nínú àrọ́mọdọ́mọ yakubu ni tí yakubu sì ń sọmọ ibrahim tó ń ti ọmọ isaac tí isaac náà jọ ẹ̀wọ̀n tó lọ sí fún ibrahim wa zakariya ọlọ́run ní ẹ̀tún lọ mọ̀ pé zakariya nínú àrọ́mọdọ́mọ ibrahim ni wàyáyá àdúrà tí zakariya ṣe ọmọ tó lọ ń padà wá fún ni yàyá wàlámíyájì ọlọ́run bá ní yàyá tá a fún ẹnìkan ọ̀jẹ́ bẹ́ẹ̀ rí yá zakariya ọlọ́ni mo kò wọ zakariya àdúrà tó ṣe àti gbà iná a fún ọ ní ròdùnú báyìí wípé ó bí ọmọkùnrin kan orúkọ rẹ̀ ó sì máa jẹ́ Yahaya ẹ̀wọ́ mi nǹkan bẹ́ẹ̀ ló sẹ́mi ẹnìkan ò tó kọ̀ orí kò sẹ́nìkan tó jẹ́ Yahaya ṣáájú ẹ̀ yàyà tó wá bí ọlọ́run ọba nínú gbogbo wọn náà anábì ọlọ nínú àrọ́mọdọ́mọ Ibrahim ni gbogbo wọn wà wà iléyà Ilyas òun náà anábì ọlọ́run ọba ní òjíṣẹ́ ọlọ́run nínú àwọn àrọ́mọdọ́mọ Yakubu tí Yakubu jọmọ Isaac Isaac náà tún jọmọ Ibrahim ni lọ́mìnà sọ́ọ́lì ọlọ́run ní gbogbo àwọn dáadáa kọ pátá yìí gbogbo wọn pátá yẹn ní ire ni wọ́n gbogbo wọn kò sáṣìyọ dànù nínú gbogbo wọn. Wa Ismail wà wa wà yóò. Ismail ìsìmáìl ọlọ́run wá padà lọ síbi ìsìmáìl ọlọ́run ní kílẹ̀ fẹ́ nípa ti ìsìmáìl náà kọ́ ànábì ọlọ́run ní ẹ̀wọ̀n tó padà jáde lára ìsìmáìl lànà muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run nínú àwọn ojúlówó ọmọ ibrahim ní Ismail wà wà lìyàsá ànábì ọlọ́run tí ń jẹ́ àlìyẹsàrò òun ló tẹ̀lé ìlíyàs ìgbà tí ìlíyàs fayé lẹ̀ ẹni tọ́lọ́run gbé dìde nínú ìran wọn òun náà ni ìlíyàsàrò ànábì ọlọ́run nú àwọn àrọ́mọdọ́mọ Yakubu ni ànábì Yunus òun náà nú àwọn àrọ́mọdọ́mọ Ibrahim ni àmọ́ lútù kò sí nínú àrọ́mọdọ́mọ Ibrahim òun bá nábì Ibrahim lògbà ànábì ọlọ́run lòun náà torí pé nínú àlàyé tá a ṣe ní wa tó ṣáájú ìgbà tọ́lọ́hún ní kí wọ́n lọ fún ànábì Ibrahim nírò pé yóò bí Isaac náà làwọn mọ̀lẹ́kà yẹn fẹ́ lọ pa àwọn ìjọ lútù rẹ̀ lútù ti já nábì ọlọ́run lásìkò náà náà. وكلا فضلنا على العالمين ọlọ́run ọba ní gbogbo wọn pátápátá gbogbo wọn la ṣe àjùlọ fún agbọ́lá fún wọn ala alamin anábì lútù yìí lóòótọ́ kìí ṣe ọmọ anábì ibrahim aleyhisalatu wasalam ṣùgbọ́n ibnul akhi rẹ̀ ni ọmọ ẹ̀gbọ́n anabi ibrahim ni lọ́nà kan àbọ̀nà mi tẹ̀gílíbán ó tún wọnú ran ibrahim náà ọmọ ẹ̀gbọ́n anabi ibrahim ni lóòt wàkúlà ọlọ́ni gbogbo àwọn tá a dákọ̀ fún yìí pátá wọn wáyé wọ́n sì ráyé wá fàdọ̀lélà aláàlárí àṣàjùlọ fún wọn ju gbogbo àwọn tí wọ́n bá lògbà nínú ẹ̀dá ọlọ́run ọlọ́run bá fún wọn lájùlọ lórí gbogbo àwọn tí wọ́n jọjọ lò gbà lásìkò tiwọn ọlọ́run wá kó iyì yẹn ó dorí rẹ̀ kọ ànábì Ibrahim aleyhisalaatu wasalaam níbi tá a wá bá dé yìí tẹ́nìkọ̀ọ̀kan wa náà káwá fi títóbi ọlọ́run ọba èyí tó ṣe yìí fànábì Ibrahim kọlọ́run má jẹ́ káwa náà pàṣán lórí àwọn ọmọ táwa náà ń bí kọlọ́run kó ṣe àwọn ọmọ wa ní olókìkí lójú ọ̀nà tọ́lọ́hún àti lójú ọ̀nà tayé kẹlímátà ní khafifata ní alẹ́sàní sẹ̀fílátà ní bílímìsàní àbíbátà ní. bímọ ó bá fínúfíndò àti sọ́ni lot kò sí láì fi bẹ́ẹ̀ gbígbà téèyàn sọmọ ní Ibrahim Ismail ó kọ̀ ọ̀kan náà àwọn ànábì Ọlọ́run náà kò sí láì fi bẹ́ẹ̀ bákan náà ẹni tí ó bá sick ẹni tó bá fẹ́ ṣe test medical test kò sí láì fi bẹ́ẹ̀ èèyàn lè ṣe test ìtọ̀ ẹ̀jẹ̀ ìfúnpá kò bá àwọn èèyàn jẹ́ àfi téèyàn bá rí pé tí wọ́n bá ní ká fẹ́ gbẹ̀jẹ̀ lára èèyàn ó lè fẹ́ mú òyì lọ́wọ́ so ọbẹ̀ dà kéèyàn lọ so ọmọ àjẹ pé gbàtà fa ìjẹun lágbèjúwe ní ìsìn wọn ni kéèyàn ò fún ẹnìkan lẹ́jẹ̀ kéèyàn ò donate ẹ̀jẹ̀ tó rí pé tó donate ẹ̀jẹ̀ òyì lè kọ kéèyàn jẹun pàápàá jùlọ tó bá wípé bùkátà béèrè fún kéèyàn ò fẹ́jẹ̀ yẹn lẹ̀ ṣùgbọ́n àwọn kankan náà ẹ máa fẹ̀jẹ̀ yín lẹ̀ débi náà lọ fẹ̀jẹ̀ mi lẹ̀ ẹ kọ́kọ́ lọ jáwèé mi náà <laughs> torí pé bùkátà kò béèrè fún ṣùgbọ́n nìkan ó wà lójú kú báyìí wọ́n ní ẹ̀jẹ̀ rẹ ló sì bá ẹ̀jẹ̀ rẹ mu kéèyàn jáwé láti gbẹ ẹ̀mí ẹni rẹ la tí rọmọdán bá lọ tẹ̀yìn ọ̀dẹ̀ ọ̀kan yẹn padà ṣùgbọ́n tí o bá ti rí báyẹn èèyàn lè ṣe tẹ́sítì ẹ̀jẹ̀ kankan tó àwọn èèyàn bàjẹ́ bákan náà pé ẹjọ́ pẹ̀lẹ́mọ́ iṣẹ́ bàbá yín ẹ̀yin náà rí pé bitọ́rọ̀ yẹn padà parí sí gbogbo àná mọ̀ pé ànábì ò lè sọ yóò sallallahu alaihi sọ irú àwọn èèyàn báyìí tẹ́sán pé tó àfa ọlọ́wọ́ gba akọrin lọ́wọ́ nínú tírà wo ni àdìsí yẹn wà o ta ló gbà á wá bóyá torí káwa náà torí ìjọ́ mi táwa náà bá fẹ́ máa sọ alẹ́ rẹ́ni tí ó béèrè ẹ rí i pé gbogbo èèyàn àwọn èèyàn bàjẹ́ wọn ò sì mẹ tí ń bẹ níbi kéèyàn sọ tánàbí ò sọ ànábì ní man yaqul alayya ma lam aqul falyatabawwa maq'adahu nana man falyatabawwa maq'adahu minan nar anábìíní ẹni tẹ́ni tó bá máa máa fojú lẹ̀ sọ ní tí mi sọ anábìíní kónítọ̀ ń lọ wá ìrìn sínú náà lọ́wọ́ yàrá kìá mọ́ ṣùgbọ́n ẹlòmíì torí kọ́rọ̀ sálẹ̀dò anamọ́mọ́ sẹ́lẹ̀ láàrin anamọ́mọ́ sálà sálà níjọ́ kan anábìíní bá ń lọ lọ́ba rẹ̀ yẹ kan lẹ́yìn bá ní bá ń sọ sánẹ́bí ewu ní gbogbo èjì ò sínú jẹ́ àkàkà tí kàn ń ẹni pé ọkùnrin kan láyà lẹ́bi musa láyà lẹ́bi musa èmi ò sí kò lákọ lẹ́yìn ṣùgbọ́n anything tó bá sọ pa ànábì àṣírí rẹ̀ ti tú kò sí tíra àti ń bẹ̀ wọ́n ọ̀kọ́ bèrè kẹ́dà kùnú tíra àbò lọ́wọ́ àtàlọ́gbà dín sí wọn bọ́ọ̀ ṣe ń sọ wọn ti sọ wọn kó láéláé kò síbẹ̀ torí gbogbo tó ń sọ yẹn gbogbo ẹ̀ ti wà lọ́pọlọ àwọn èèyàn kan wọn ò ní tó ń sọ yẹn kò síbẹ̀ kò sí ń wọn sọ so àdìsí ọ̀rọ̀ yẹn ò lè ká àdìsí gbogbo agán ṣe gbọ́ ànábì ó ìwọ̀kọ́lọ̀ kó sọ wà ń bẹ̀ oríṣiríṣi ọ̀rọ̀ ẹlòmíì lè sọ lórí mímbàrí o lè sọ lórí rédíò lórí tẹlifíṣàn ìwọ̀kọ́lọ̀ kó bá tún àwùjọ wa ṣe wa alaikum salam nílẹ̀ sàn bàbá ẹni tó sọ ọdún rẹ̀ yìí náà ti sọ náà wípé nítorí ká béèrè wípé sádìsì ń tiẹ̀ lálàáfíà náà ìṣọ̀ká tó wá mọ̀ mọ́ ní dáṣọ lérí ẹ̀ ní tó clear sí mi pẹ̀lú wípé kì í tiẹ̀ ṣe ká má pè ládìsí gan àgbélẹ̀rọ ọ̀rọ̀ ọ̀nà tẹ́ni ẹ bá sì ẹni tó sọ̀rọ̀ pẹ́pẹ́ ní tá a lè rí ni kéèyàn ó béèrè pé nùtírà ó ṣe é ṣe kó náà kà nùtírà kà ó ó ṣe é ṣe o àlè tọpọ́ kan sọ lórí yóò ṣe é ṣe kó rí nínú tírà kan ṣùgbọ́n ó lè ṣe é ṣe kó má mọ̀ wípé ọ̀rọ̀ òun ò yé sọ̀rọ̀ ànábì ṣùgbọ́n àwọn tírà kan ẹlòmíràn pé ah, àfa ó ní aláya tí a bá délé rẹ̀ gbogbo tí àtàn ló níhùn náà àwọn tí gbogbo ẹ̀ ò tẹ́yọ kan ìsọkúsọ bí àlọ́ kankan náà ló kún gbogbo tíra àti tòkó sínú ilé tó kọ́ lọ́wọ́ láti ibùdó kó kún wa lọ́wọ́ kó ràn wá lọ́wọ́ yóò ọ̀rọ̀ yóò sọ̀rọ̀ tó tá a lè gbára lé kọ́ lọ́n kó ojú ti wá. then ẹni tí ìgbàwó là ń ṣe àkíkọ̀ bàbá bímọ àdìsí ní yọmọ sábẹ́ ọjọ́ keje ọjọ́ keje ni gbogbo àdìsí tó wáyé ọjọ́ keje ni ṣùgbọ́n tó ọjọ́ máa bọ́ síjọ́ kẹjọ ní òǹkà àwọn bàbá wa ni pé wọn ò ní ka ọjọ́ tí wọ́n bí màmá ẹ rí pé tá a bá ti kájọ́ tí wọ́n bí màmá ìjọ́ kẹjọ ní ọ̀pọ̀ sí so ti yé ìgbà míì sì ń bẹ tí wọ́n bá bí ọmọ lẹ́yìn mọ́ gíríbù lẹ́nìí ìjọ́ kẹjọ ní ọ̀lọ́bọ̀ sí torí pé òru ti bẹ̀rẹ̀ òru jọ òru lápẹ̀tọ̀ ní ní khamis friday ọ̀la juma ó bẹ̀rẹ̀ lẹ́yìn mọ́ gíríbù a ti bọ́ sí jimá báwa ṣe ń kanu yẹn ní islam lẹ́yìn magribi o a ti bọ́ sí jumá òru jumá òun ni ẹ̀yìn magribi tán bá bímọ lẹ́yìn magribi lẹ́ni ọjọ́ jimá ni wọ́n ṣe àkíkọ̀ rẹ̀ kò ní ṣe yọmọ khamis ṣùgbọ́n gbogbo ọmọ tá a bá bí tí oòrùn ọba tí wọ̀ lónìí ọjọ́ khamis ni a bí àkíkọ̀ rẹ̀ ó jẹ́ ọjọ́ torí pé èyí tó lálàáfíà ni pé njọ́ tán bí òun náà ká kà á mọ ànábìíní yẹ ọmọ sáábì ọjọ́ keje rẹ̀ tá a bì kì í ṣe pé ká yọjọ́ tá a bì sílẹ̀ o káwa kájọ́ méje ànábìíní sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n látara báwọn bàbá wa ṣe ń sọ lọ́nà kàbọ́nà mi kíkà ń ní ó ti yàtọ̀ síra wọn kì í ṣe báwọn náà takàdé ìsìn torí pé kò sádìsì kan tó sọ pé yọ ọmọ sáábì nìyí ọjọ́ kẹjọ kò sí ọjọ́ kẹjọ làwọn àbá náà sọ ọ ma gbọ́ ẹ jẹ́ kìnní kan òru ṣe kìnní kan kìnní kan sí mẹ́jọ rẹ̀ kìnní kan gbogbo wọn ṣe sọnù àdìsí náà ni wọ́n kà wàyú lákò wàyú sàmọ́ yàmọ̀sá bí yìí kìnní kan méje náà ni ṣùgbọ́n kíkà ti wọn ìbéèrè táwọn àbẹ̀rẹ̀ ni pé ṣé ọmọ tó bá ṣe níjọ́ mẹ́jọ ṣé yóò wọ́n ní àbúdí kèfèrí lá kò sọ́ di kèfèrí kò sọ pé àkíkọ̀ wọlé ṣùgbọ́n èyí tó dáa jù òun ni ká ṣe ní ọjọ́ keje hádà wallahu a'lam. ìbéèrè kí ló dé tá fi kó kọ́kọ́rọ́ fún àfáwà Umar bin Khattab yìí tá fi kó kọ́kọ́rọ́ fún ni pé àwọn mùsùlùmí lọ sí ìlú yẹn ìtumọ̀ sí sí ìlú ni pé tí Islam bá wọnú ìlú kan láì wọ́n ìjọba àwọn kèfèrí tó wà ń bẹ̀ wọ́n sọ̀rẹ́ńdà Islam ni ó máa darí ètò ìlú yẹn bí wọn ò fi kọ́kọ́rọ́ lẹ̀ náà àwọn mùsùlùmí náà ni wọ́n máa control gbogbo gbogbo bẹ̀. dẹ̀ mọ́sílù al anabi suleiman òun ló kọ tó ti yé anabi suleiman ló kọ mo kì í ṣe ṣọ́ọ̀ṣì àwọn yẹn náà déngbà náà tán ajá kẹrin ìpìlẹ̀ rẹ̀ mọ́sálásí lànàbí suleiman kọ́ jerusalem masjidul aqsa tó wà bẹ́ẹ̀ bẹ́tul maqdis tó wà bẹ́ẹ̀ mọ́sálásí ni ànábì suleiman ló kọ́ láti gbà náà so àwọn mùsùlùmí lẹ́tọ̀ọ́ sí ju ẹnikẹ́ni lọ tó gbé mọ́sálásí ni ọlọ́run bá sọ pé subhana alladhi asra bi abdihi laylan minal masjid al-haram ila al masjid al-aqsa masjid lọ́lọ́run pẹ̀lú masalasi so bó ṣe rí nìyẹn hàn wallahu alam subhanakallahu alhamdulillah ṣe bẹ́ẹ̀ ti béèrè ẹsẹ̀ fẹ́ béèrè ọjọ́ ti lọ àwọn elétò kan tó wà ń ta so ti yé ti fẹ́ béèrè béèrè ẹ má dà kọ́ ẹnì kankan ẹ má dà kọ́ mọ́sálásí kankan ẹ má dà kọ́ mọ́mọ́ kankan tó ti ẹ béèrè béèrè o sọ ká sì dáhùn rẹ̀ tó ti yé báyìí kọ́lọ́hún kí ó sàánú wa ẹ jẹ́ bí ní nǹkan kan bullet proof tí wọ́n máa ń wọ̀ tí àgbẹ̀tàn bá tàbọ̀ mọ́ ìbọn ní wọlé tẹ́ ẹ bá jẹ́ bí ológun náà bá gbé fún mi máa wọ̀ ṣé ṣírìkò ni àwọn kọ̀ọ̀kan wà ń sìn tẹ́ pé bullet proof ni téèyàn bá ń lò tán bá yìnbọn ìbọn ò lè wọnú ọkọ ṣé mùsùlùmí lè máa lọ ọkọ àbí ò lè lọ ṣé téèyàn bá ń lọ ọkọ ẹ ṣe ṣírùkù lèèyàn ṣe náà ẹ jẹ́ wàá sọ yàtọ̀ láàrin bullet proof àtòkígbẹ́ òkígbẹ́ ṣírùkù ni ó clear so ti yé ní táwọn èèyàn fẹ́ máa fi jọra wọn nìyẹn kò jọra wọn àwọn tó ṣe bullet proof wọ́n explain yẹn ní táwọn fi ṣe ẹ rí báyìí ẹ̀rí báyìí tí ó clear nǹkan báyìí ni wọ́n papọ̀ mílé nǹkan báyìí ni wọ́n papọ̀ mílé nǹkan báyìí ẹ̀rí gbogbo dá papọ̀ mọ́ ohun tí ò ní sá àṣebí láyé ànábì lójú ogun àwọn èèyàn máa ń mú nǹkan lọ́wọ́ tó bá fẹ́ sá wọn nídà tó fi máa gbà àbí àṣepò yìí ò ní sí ṣebí èèyàn ọ̀bẹ kí nǹkan báyìí náà ṣùgbọ́n ẹni tó bá mọ̀ nípa tó ń pè lókìgbẹ́ ó yà mí lẹ́nu páwọn èèyàn lè máa lọ́bẹ̀ kì í ṣe ṣíríkù ẹni kan wá sọ òkìgbẹ́ kan tí wọ́n mọ̀ bó náà máa ṣe tábà ti sọ kalẹ̀ kájọjọ wá dáa ṣé ṣíríkù ni àbí èṣe ṣíríkù lẹ́nìkan tó bá mọ òkìgbẹ́ kan kó sọ ọ́ bí wọ́n ṣe máa ń ṣe kó sọ ọ̀fọ̀ ọ̀fọ̀ tó wà nídìí kó pe ọ̀fọ̀ kó já gbọ́ bóyá ọlọ́run ní ń fi oríyìn sọ́dọ̀ ọlọ́run ni o ti ń fàfitì agbára sọ́dọ̀ ọlọ́run àbí nǹkan mìíràn ń fàfitì agbára sí ó sì yẹ méjì ń bẹ̀ ṣírkù ni tó ti yé akálàṣe ọ̀rọ̀ lè pín sọ́nà méjì lélẹ̀ ṣé ṣírkù akbar ni àbí ṣírkù asgar ṣẹbọ ńlá ni àbẹ̀bọ kékeré yóò jẹ ẹbọ kékeré ẹbọ náà ni o yóò jẹ ẹbọ kékeré téèyàn bá gbà wípé ọlọ́run ní sọ́ọ̀yàn ṣùgbọ́n eléyìí bí ọkùnrin ò tó òun náà confam ṣíríkù ni ṣùgbọ́n ṣíríkù asgar ṣùgbọ́n wá sọ pé ọlọ́run ní sọ́ọ̀yàn níjọ́ tí lágbádá ní sọ́ọ̀yàn tá táǹbà eléyìí ọlọ́run wo èyí ní sọ́ọ̀wá o ṣíríkù akbar ẹni àkọ́kọ́ lè anahu ìtàkàdá mọ́lẹ́ sàsábàbá ń sábàbá ìtọ́lọ̀wọ̀n ò pè ní ìtẹ́ èèyàn lè fi protect ara èèyàn ló fi protect ara ẹ̀ ó sọ di ṣírkù asga àyè kẹbíra tó ń lẹ́nu kaba ẹ̀ so ti ṣùgbọ́n kìíní kejì ẹ̀ kò jáde kúrò ní ṣírkù so àfiwé táwọn èèyàn máa ń wò ń gbà mí nìyẹn tá fẹ́ ṣé bulletproof náà kọ́ ṣé kí la fẹ́ sọ lórí ìyẹn ó yàtọ̀ síra wọn bullet proof àwọn scientists wọ́n proof ẹ̀ fún wa nǹkan papọ̀ nǹkan báyìí tí nǹkan báyìí bá ti lè pẹ̀lú eléyìí ọ̀tá ò lè wọnú ẹ̀ ìwọ náà ó sì agree pé lóòótọ́ ni Ah, bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni kìíní ò lè wọnú ẹ̀ it's just like ẹ̀wù magnet ṣe mọ̀ kí magnet ṣe rí òun tó bá ti mọ̀ kí magnet ní nǹkan kan kẹ́nìkan wá rẹ̀ pé gbọ́n ó mu ẹ̀rẹ́ ni ti ń pidán sáàsọ̀ pé pidán àdéhìdán kọ́ ni magnet ni ló fi ń mọ̀ kò ní ní mílíọ̀nù lójú ṣùgbọ́n ẹnìkan sàlẹ̀ déédéé ọkàn fòkè ẹsẹ̀ rẹ̀ ọ̀kanlẹ̀ àwọn òbí ìdánilé eléyìí kò sí ẹ bó ṣe rí nù so kọlọ̀n kó kó ṣe àná wa so ti kọlọ̀n bá kọ́tọ̀ ọgbà sọ náà wọ́n gbà lábẹ́ béèrè ẹ má sọ pé ẹ̀yin máa mú kan ẹni kò ní ìdì so ti ká béèrè béèrè wa straight forward because àwọn ọ̀bẹ nìkan kan sọ̀dá gbogbo àwọn tẹ̀ ń dá kọ́ alájọṣe náà ní ní gbogbo wa ṣùgbọ́n òótọ́ ọ̀rọ̀ àwọn ò lè má sọ eh, gbogbo tó bá rí ọjà sí àhàkọ àyọkọ olórí lèyàn gbọ́dọ̀ tí kì í ṣe kì í ta fẹ́ nìkankan tí a ò sì púrúfù páwa náà pé hmm, ká gbóyàn yìí o a púrúfù páwa náà ń sọ̀rọ̀ pé a hundred percent gbogbo wa náà la níbi tá a kù sí kọ́lọ́n kó tún gbogbo wa ṣe ṣùgbọ́n bó bá ṣe rí un a gbọ́dọ̀ máa sọ àìmọ́ sọ bẹ́ẹ̀ ọ̀ràn ni. وارد ودا القيامة سو كلهم كيو سهل لكم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك